الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد gbogbo àwa tí a wà nílé abóyá kí n tó káwà táwọn nílé kí n kí àwọn àlejò tó ń wá pẹ̀lú mi salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. tó àwọn sheikh wa ni a gbọ́ dáhùn sálámà wa àwọn náà ni sheikh wa ustaz ibrahim dasuki badmus sèmi àti wọn láti jọ wà ní orí ètò láti bí ọjọ́ mẹ́ta sí ẹ̀yìn ah, tí a fẹ́ kí a bá wa yẹ̀wò síwájú náà gbogbo àwọn alálẹ́ náà èmi náà kí wa pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. na ibi tí a fẹ́ wò lónìí òun náà ni ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa kí bá ṣe mọ̀ pé àdínù nasiha ẹni pé ah, èyí tí a gbé lọ́wọ́ òun náà ní láṣẹ la àwọn mùsùlùmí lójú lálẹ́ àwọn lójú láti mọ tí ń jẹ́ òdodo ẹ̀sìn sọkọlọ́n kí ọmọ ṣàjì ṣe wá ní ẹni tí ó làjú ẹ̀sìn torí ọ̀làjú ayé náà làwọn èèyàn ní wọn ní ọ̀làjú ẹ̀sìn so lára ohun tí afẹ́kẹ́ bá wà wò lónìí ọ̀ṣẹ́ kan ó ní pé maulid maulid ẹ dákun kí ni tí ẹ lè sọ fún wa nípa rẹ̀ bó ṣe fọ́nká láàrin àwọn mùsùlùmí yìí òkè ẹ lè sọ nípa rẹ̀ fún wa sọkọlọ́n kọ́ bá wa. شاء الله يكون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد آه، إيتي أفي بيا ولوني فكبي يا أستاذ وعبد الفتاح سالمين حفظه الله من صفوة هنا آه، الاحتفال بالمولد النبوي kí a máa ṣe àjọ̀dún àbí kí a máa ṣe ayẹyẹ ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam pé kí ni ìhà tí ẹ̀sìn kọ sí so kí ni ipò rẹ̀ nínú islam nínú ìlànà súnà ànábì sallallahu alayhi wa sallam so ní kúkúrú èdè kátólì pé a máa ṣàlàyé ní ìfọ́síwẹ́wẹ́ ìmọ̀ ṣe àjọ̀dún ọjọ́ ìbí ànábì sallallahu alayhi wa sallam àdádálẹ̀ ni bídà ni nǹkan tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn ni tí ànábì sallallahu alayhi wa tí ó mọ̀ sí i tí àwọn tàbí ànábì tí wọ́n lọ́wọ́ sí hmm. àwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n lọ́wọ́ sí hmm. ọgọ́rùn ọdún mẹ́rin ó lọ lórí Islam síwájú kí wọ́n tó gbé àdádálẹ̀ yìí dé hmm. so eléyìí ni ní kúkúrú èdè sọta àmọ́ tá a bá wá sọ fún wa pé kinní kan kinní yìí o àdádálẹ̀ ni a gbọ́dọ̀ ṣàlàyé ipe ọ̀nà wo ló gbà jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn ọ̀nà tí ó gbà jẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú síwájú kátó lọ́nu hadith a rí i pé tabalọ́wọ́ nu alukur'an a rí i pé nusratul ma'ida aya ẹlẹ́kẹta allah subhanahu wa ta'ala sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ìpè lónìí o àní àyà yẹn sọ̀kalẹ̀ níjọ́ àràfà tí anabi sallallahu alayhi wa sallam ti ó ti gbẹ̀yìn ìpè òní o òun ni mo ti pé ẹ̀sìn fún yín hmm. mo sì yọ́nú sí islam fún yín lẹ́sìn hmm. so ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹ̀sìn islam ti pé nígbà yẹn hmm. látara délé ìlànà bí náà fi sọ fún wa wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹni tó bá dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn wa yìí ẹ̀sìn islam yìí tó yẹ pé kò sínú ẹ̀ tẹ́lẹ̀ Ah, fàhùwà rọd wọn dá padà fún rẹ níbẹ̀ kò ní jẹ́ ìtẹ́wọ́gbà ní hmm. ọ̀dọ̀ rẹ̀. Hmm. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún ní nínú hadith mi tí ó wà nínú sanu imam musnad imam ahmed àti sanu tirmidhi pé anabi sallallahu alayhi wa sallam ó ń sọ fún àwọn sahaba rẹ̀ níjọ́ kan ipe alaykum bi sunnati ipe sunna mi ìlànà mi anabi sallallahu alayhi wa sallam ó dọwọ́ yín o wa sunnati lè khulafa irashidin àti ìlànà àwọn khalifa mi àwọn afinimọ̀nà àwọn tí àwọn sahabi anabi. Ah, bàtà anabi wa ń sọ̀rọ̀ yẹn lọ anabi wa ni tamasaku biha wa addu alayha bin nawajid yàní ẹ gbá mú dáadáa o ẹ dìrọ̀ mọ́ súnà mi anabi àti súnà mi àwọn sàhábà mi o wa addu alayha bin nawajid kọ́dà èyí yóò gan yín tẹ̀ ma fi ń wo èyí tẹ̀ ma fi ń gbà nǹkan mú tẹ̀ ma fi ń wo ogun yẹn òun náà ní kẹ́ fi ṣe kíni ẹ fi dì í mú dáadáa ẹ má jò ó bọ́lẹ̀ anabi wa sọ̀rọ̀ kan pé wa iyyakum wa muhdathatil umur ipe ẹ ṣọ́ra o ẹ ṣọ́ra fún àwọn àdádálẹ̀ tí wọ́n bá dálẹ̀ nú ẹ̀sìn o fa inna kulla muhdathatin bid'a nítorí gbogbo tí o bá ti sínú ẹ̀sìn tẹ́lẹ̀ tí wọ́n bá ti rẹ̀ ń ṣe àdádálẹ̀ láàmú pé wa kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ sì ní àná ni yàní kò sọ́mọ́rì kan nínú ban kò sọ́mọ́rì kan nínú àdádálẹ̀ tẹ́nìkan bá ń sọ pé eléyìí àdádálẹ̀ dáadáa ni hmm. eléyìí bid'atun hasana kò sí ti ń jẹ́bẹ̀ nínú ẹ̀sìn wa hmm. gbogbo bídà àlànà fi sọ fún wa pé àná ni tọ́wọ́ ti pé nínú ẹ̀sìn ni so ni wàá dé lónìí tí wàá ní ah, ìkan hasana hmm. tí wàá nímọ̀ ju ànábì sallallahu alaihi wasallam lónìí so aláta àdélé yìí a ti yé wa nísìnyí pé yàní tí o bá ti jẹ́ sìn lójú ayé ànábì sallallahu alaihi kò lè jẹ́ sìn mọ́ lẹ́yìn ìgbà tí ànábì ò bá sí báwa ni maulidi tí wọ́n ń ṣe yìí báwo ló ṣe bẹ̀rẹ̀ maulidi tí wọ́n ń ṣe yìí ó bẹ̀rẹ̀ ní alqarnu rabi ba'da al-hijra ní sẹ́ńtírì lẹ́yìn hijra ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn tí ànábì ṣe hijra ẹ̀wọ̀n sòmọ́lìdì tí wọ́n á dálẹ̀ yìí ibo ni wọ́n ti dálẹ̀ kọ́lá mọ́kà kọ́ ni wọ́n ti dálẹ̀ madina hmm. kọ́ ni wọ́n ti dálẹ̀ misra hmm. ni wọ́n ti kọ́kọ́ dá mọ́lìdì yìí lẹ̀ so tábà wò ó pé àwọn tó dálẹ̀ yìí kí ló wà lọ́kàn àwọn tí wọ́n fi dálẹ̀ sẹ́fẹ̀ ànábì náà ni wọ́n ní tó bá wọn ni tí ìfẹ́ wọn wá pọ̀ débi pé ojú tàwọn sọ̀hábà lọ táwọn hmm. tó wá sí táwọn sọ̀hábà ò rí ṣe pàtàkùn sọ̀hábà wà láyé àbáwọn tó ń tẹ̀lé àwọn sọ̀hábà kí sẹ́fẹ̀ ànábì ló wà lọ́kàn wọn tábà mọ àwọn àwọn torí pé àwọn tí wọ́n dá alẹ̀ yìí àwọn ni wọ́n pè ní al-Fatimiyun hmm. àwọn ṣíà ni wọ́n hmm. àwọn ni wọ́n dá maulidi ilẹ̀ níjọ́ tí wọ́n sì dá alẹ̀ wọ́n dá maulidi ilẹ̀ tó kìí ṣe maulidi anabi nìkan náà dá alẹ̀ wọ́n dá maulidi Fatima lẹ̀ wọ́n dá maulidi Hasan lẹ̀ hmm. wọ́n dá maulidi eh, Hussein lẹ̀ wọ́n dá maulidi Ali lẹ̀ wọ́n dá maulidi anabi sallallahu alayhi wa sallam wọ́n dá alẹ̀ ẹ rí i pé wọ́n fi ànábì sallallahu alayhi wọ́n fi dí gẹrẹ́wú ni ipe tá a bá fi ànábì lékè báyìí àwọn èèyàn ní tẹ́wọ́gbà Mm. torípé àwọn ṣíà tá à ń sọ ìtẹ́lẹ̀ gan-an anabi sallallahu alayhi wa sallam ti bẹ́ẹ̀ bi nǹkan lójú wọn bíi mm. ali eh, bíi ali àtàwọn àrọmọdọ́mọ ali mm. eh, àwọn ni wọ́n jẹ́ nǹkan lójú wọn. wọ́n á wò pé bó láti wá pìrìsẹ́ǹtì bóyá afẹ́mọ̀sẹ́ mọ́rídìí hasan afẹ́mọ̀sẹ́ ti hussein afẹ́mọ̀sẹ́ ti ali fáwọn èèyàn tí wọ́n tọ́ gbà lọ wa ẹ jẹ́ ká fi ànábì ṣe kíni ká fi ànábì di gẹrẹwu òun náà fi á fi títí ànábì kún. so àwọn táwọn wí ní ti báyìí kò sí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe mọ́rídìí kò sẹ́ni tí wọ́n tì yín mọ́ pé ṣíà ní tẹ́gbà tọ́ba ní ṣíà ní wọ́gbọ̀n nígbà tó bá mọ ti ń bẹ lọ́wọ́ àwọn ṣíà kí wàá lóde tó yẹ pé táwọn ṣíà wá dá kalẹ̀ nú ẹ̀sìn ìlànà wọn òun ló wá fẹ́ máa rìn wọ́n hmm. wá gbé ìlànà tànàbí sallallahu alaihi wasallam wọ́n wá gbé kalẹ̀ wọ́n á rìn ìlànà tí ó yàtọ̀ sí ìlànà tàwọn sàbí ànábì rúbá àwọn ṣíà yìí náà àwọn sàbí ànábì náà ọ̀gọ̀rọ̀ àwọn sàbí ànábì kèfèrí ni wọ́n lọ́dọ̀ àwọn ṣíà yìí ètò ìwà àwọn ìṣe gbogbo ń tà ń ṣe lẹ́sìn yìí nítorí àwọn ṣíà nígbà tá à ń tara wa ni gbogbo ilẹ̀ tá à ti ń kírun níṣẹ́ wọ́n gbàgbé ilẹ̀ tí ò mọ́ ni hmm. àwọn ṣíà wọ́n ti wà wọ́n wọ́n gbàgbé Kùránì tá gbé lọ́wọ́ yìí pé Kùránì yẹn ó ti dínkù wọ́n ti yọ nǹkan kúkú bẹ́ẹ̀ pé inú àwọn àyímọ̀ àwọn nǹkan bẹ tí ó padà wá dé tí ó wá gbé Kùránì gidi wá fún wa so gbogbo àwọn yìí níṣẹ́ àwọn náà wá dámọ́ orí ilẹ̀ kí wá ló ń ṣe pẹ̀lú wọn hmm. wọ́n ní ìwájọ̀wà ní máa jẹ́ hmm. ọ̀rẹ́jọ̀rẹ́ so eléyìí níṣẹ́ kó yé gbogbo wa pé kò sínú ẹ̀sìn ni tó bá jẹ́ kó wá wà nú ẹ̀sìn ni ànábì gan fún rẹ̀ abá ànábì má bàtí wọ́n bì yóò ṣe fúnra rẹ̀ sọ̀tà ànábì ò bá tiẹ̀ wá ṣe gan báwọn sábẹ́ ti fẹ́ ànábì tó bọ́n ṣe máa ń pán ànábì létó bọ́n ṣe gbogbo ẹ̀ tó mm. àwọn sábẹ́ òṣèwà ronújọ́ kan àgbákàrí owó gbà tó fi lè kò ṣe Umaru ó lọ́dún mẹ́wàá àbí àbọ́dún mm. olóòlò kò ṣe Usman lọ́dún méjìlá kò ṣe Ali náà dé lẹ́yìn kò ṣe mm. awárí pé gbogbo àwọn sábà wa tán yẹn yá tí Hmm. òun náà ló fà ẹ̀ lérí máa rí pé bóyá kí ni mọ́mú Málìkì tó ń pa mọ́lìd hmm. kí ni mọ́mú Ṣáfì tó ń pa mọ́lìd ẹ̀ tí ẹ̀ lè rọ̀rọ̀ kankan tó jọ hmm. nítorí pé kí ni àwọn òkè ẹ̀ mọ́ ti ń jẹ́ bẹ́ẹ̀ ó lálẹ́ òní nígbà táwọn kú tán so eléyìí ní ti àdádálẹ̀ ni tó ṣe kojú hàn ìjẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe náà wọn ò lè rẹ́ẹ̀rí kan mú wá pé ah èyàn kọ́lá níjọ́ ìbòlà Abubakar ti ṣe mọ́lìd ìbòlà Umaru ti ṣe mọ́lìd ìjọ́ òní wọ́n mú lọ́jọ́ mọ́lìd àkọ́kọ́ nù ká tún wá fara wálẹ̀ ká tún fara wá tòsí á rí i pé n tá à ń pè ní ọdún nínú islam gbogbo ayẹyẹ la la panupọ̀ pé ọdún méjì náà la ní a ní ọdún eidul fit àti ní eidul adha sábà wọ ọdún méjèèjì yìí nìsín ọdún kékeré a rí i pé lẹ́yìn ìgbà tá a bá parí nǹkan ìkan nínú tó jẹ́ òkú ẹ̀sìn òun là á máa sọdún rẹ̀ mm. òun náà ní Ramadan sábà parí Ramadan tán sábà dẹ̀ asọdún sábà wọ ọdún ẹlẹ́ẹ̀kejì a rí i pé tó bá tún parí òpó kan ní òpó Islam òun náà ní eh, àwọn tó parí hajj òun náà láṣẹ so maulidi yìí o ibo lòun ti wá wá anabi hmm. sallallahu alayhi wa sallam nígbà tí ànábì bó ti wà nù eh, eh, hadith anas bin malik radiyallahu an pé ìgbà tí sallallahu alaihi wasallam sallam dé madina hmm. ó wá bá àwọn èèyàn tí wọ́n ń ṣe àwọn ń sọ àwọn ọdún eréṣiríṣi hmm. ànábì alẹ́ wọlé lé wọn ní àbáwọn sí máa ń ṣe nù ànábì wá sọ fún wa pé inna allaha hmm. qad abdalakum Ah, pé Allah subhanahu wa ta'ala qad abdalakum bihima khayran minhuma pé Allah subhanahu wa ta'ala ó ti fún yín ní ọdún tó lóore ju gbàmí tẹ̀sí lọ ẹ pàtì mm. àníbi àtọ́mọ́ pé idul fit wa idul adha méjèèjì nù mm. ó náà ló fàtó pé tábà gbogbo mùsùlùmí ayé àyè mm. yapa ẹnu ara wa nígbà tábà sọdún àwẹ̀ àní yapa ẹnu pé ah, ọ̀tọ̀ idul fitiri ti wá o january kìíní kan ní ẹ̀sìn ìbámu náà ló fà sí pé tabawa wo mólìdí àtàwọn náà bá ronú sí dáadáa ẹ̀mí ló wọ́n bí ànábì lọ́dún hmm? tí àwọn mùkádàmù tí bá ní mọ́dìbì tàwọn òní ni hmm. àì mùkádàmù tàwọn ó ní àfẹ́ bá rí kìíní kàlà ń fi tàwọn sí hmm. bí wọ́n ti wá sí jòfò ọ̀rọ̀mọ̀tọ́nù ni. kí ó tẹ̀ ẹ̀mọ́ sínú ọ̀rọ̀mọ̀tọ́nù ẹwà dáa nítorí pé kò ní sí jíjẹ mímu òun ni wọ́n fi gbé òun ò sínú ọ̀rọ̀mọ̀tọ́nù. sọmọ́dìbì tẹ wá lẹ̀ ń ṣe yìí ní ti báyìí sallallahu alayhi wa sallam ah, gẹ́gẹ́ bí ẹ ṣe ń claim pé ah, ọdọọdún lèèyàn máa ń ṣe hmm. tí yìí ti kú lọ́dọọdún hmm. eh, ẹ ṣe àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n nìsín kódà pé ẹ máa rí pósítà tí ń jáde nìsín hmm. wọ́n ti ń sọ káàkiri rédíò pé mólídìí wa tọdún yìí gbogbo àwọn nǹkan báyìí àwọn tí ò ní mà láwùjọ tí wọn ò mọ aburú tí ń bẹ́ẹ̀ bikini àwọn làánú wa ń ṣe eh, àánú wọn ń ṣe wá púpọ̀ wọn ò gba owó lọ́wọ́ yín wọn ò tún wá gba ẹ̀sìn lọ́wọ́ yín wọn ò tún wéṣì àsìkò yín Hmm. so èyí tó bá ti gbé envelope wá fún yín pé ẹ ah, eh, mọ́lídìí tiwa invitation pé mọ́lídìí wa ẹ béèrè pé nbolo wà nú ẹ̀sìn hmm. erigun nbolo wà nú ẹ̀sìn pé ẹ̀dàkùn tẹ ní àwa wá yìí tẹni ká wá ṣe ẹ̀dàkùn sáà nàbì ṣe fún wa nígbà tó wà láyé hmm. àbí ànábì ní a ṣe àbáwọn sábì rẹ ṣe tí wọn bá ti rálàyé ṣe fún yín àbí tí wọn fẹ́ máa pa irọ́ fún yín wọn ò lérí iṣẹ́ àbí tí wọn bá parọ́ fún yín tí wọn bá rí i pé aláìmọ̀kan ni wọn ò parọ́ fún yín so gbogbo eléyìí ní ti àwọn dáa wí ní ìdánṣẹ́ ìní ti wàláhì wọ́n tako súnà nábì ni hmm. súnà nábì tó bá kó wá fẹ́ ànábì lóòótọ́ ibi igi tánábì bá gbé tó gbìn kalẹ̀ ló yẹ kó máa bomi sí súnà nábì ló yẹ kó máa ṣe bí ó ṣe gbèrú èsì hmm. pé bóyá àdádálẹ̀ tí wọ́n bá gbé wá fúnra rẹ̀ hmm. òun ló tún wá máa ṣe bí ó ṣe gbèrú ó tún wá máa fi tako súnà nábì sallallahu alayhi wa sallam so látàdé eléyìí a rí pé maulidi ìmọ̀ sí ọjọ́ bí ànábì sallallahu alayhi wa kò lẹ́rìí òun náà ni wọ́n ṣe láwùjọ wa lónìí náà àwọn náà ń fà náà bí bojú ni mọ̀lídìí àwọn bàbá wọn ni wọ́n tún ṣe nísìn ẹ bàbá ṣé ògínì kan mọ́lídì tí wọn mm, mm, mm. bàbá ṣé ògínì kan mọ́lídì tí wọn ṣé ọ̀rọ̀ yìí wà á mọ wá jọ̀rọ̀ àwọn tí àtúndá lọ́jọ́ kí náà nísìn hmm? torí pé nísìn pósà bẹ́ẹ̀ mọ̀lídì nísìn ẹ mọ́lídì bàbá kínní kan mọ́lídì bàbá jẹ́jẹ́ wọ́n yà báwọn sápá kan wọ́n yà ẹnìkan sápá kan kama wa ń ṣe mọ́lídì yẹn kí wá ní kí wá làwọn aburú ńláńlá tí wọ́n máa ń ṣe ń bẹ̀. Hmm. ẹ ẹ̀dì ẹlòmíì àwọn ẹlòmíì yóò wá láti Èkó hmm. àwọn ẹlòmíì wá láti ilẹ̀ Haúsá hmm. wọ́n mọ̀ wá bu sípè sàárì àwọn àpá àtọ́ndá ń ṣe mọ́lídì wọn yìí wọ́n mọ̀ bu lọlé wọ́n mọ̀ tọrọ nǹkan lọ́wọ́ wọn wọ́n mọ̀ fi wà lùbáríkà gbogbo eléyìí sì báyìí látara kíni látara pé àdádálẹ̀ òun náà ló wọn débi gbogbo orú àwọn nǹkan báyìí so ẹ jẹ́ kí gbogbo inshallah a tún máa sọ wọn torí pé àwọn wọ̀nyí àwọn tí wọ́n ń ṣe yìí àwọn náà ní àwọn dúró tí wọ́n fi ń ta àwọn èèyàn tó bá ti jọ́ mẹ́jọ wo tí wọ́n ń pè lẹ́rìí ipe nǹkan ìtabáwò báyìí ìtabáwò báyìí gbogbo ẹ̀ náà látún sàlàyé fúnra wa tí a ti mọ̀ pé a ah, eléyìí kò fẹsẹ̀ múlẹ̀ bí kankan láti inú làwọn anábì sọ wá wáyé. àwọn tí a bá fẹ́ pè wọ́n nọ́mbà wọn ni eléyìí zero eight one forty five ninety five fifty eight thirty nine. 081 45 95 38 58 39 nọ́mbà àwọn òṣìṣẹ́ wa nìyẹn kẹ́pẹ́ wọn inṣàlá ìbéèrè tí a bá ní pẹ̀lú ògùn ọlọ́run wọn dá wa ní ọ̀hún so pẹ̀lú ògùn ọlọ́run gbọ́ àwa tí a bá fẹ́ dá sí ètò yìí so ẹ dákun wa ní bùkátà sí onígbọ̀wọ́ fún ètò yìí kọ́lọ́ba kí ó ṣàlọ́ gbogbo wa nam tí èmi àti àwọn sáàzù àdàsókè àbùfọ́tà sọ̀rọ̀ mi náà ni àjọ ń sálámà pé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.